أعوذ بالله من الشيطان الرجيم شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب الحمد لله الراسق ذي القوة المتين أقف ولو وباوة ولو وباوة تيما فون إدارني أرسكي alágbára agbára yìí ó nípọn púpọ̀ agbára yìí náà ni máa fi darí àrísìkì rẹ̀ wassalatu wassalamu ala nabiyyil amin ìkẹ́ ọlọ́run ọlà ọlọ́run kọba nabuwa muhammad ẹni tí gbogbo afọkàntán nabiyyina muhammadin wa ala alihi wa sahabatihi ajma'in kí ìkẹ́ náà kọba gbogbo àwọn ará ilé rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ inna khayral kalami kalamullah ọ̀rọ̀ tó fi lóore jù tí ó ṣe aburú bẹ̀ rárá o náà ni ọ̀rọ̀ ọlọ́run táǹpé ní alukur'an wa khayru lahadi hadiyu nabiyyi muhammadin sallallahu alayhi wa sallam ìmọ̀nà tí ó ní dàrú ìmọ̀nà tẹ́yìn máa fi ń rí náà nínú ẹ̀sìn o náà ni sunna nabi wa muhammad wa sharra al-umuri muhdathatuha èyí tó burú jáì nínú tẹ́yìn fi jọ́sìn fọlọ́wọ́n ọba o tí ọ lẹ́rìí wa kullu muhdathatin bid'ah gbogbo ń tá a bá ti hun èyíkéyìí ẹni ọba hun lágbàlá yé tí ọba ti fún ọ láàyà nu Qur'an àtàdí sínú súnà bídíà ni wọ́n máa pín tí ń sọ yẹn wa kullu bid'atin dalalah ẹ̀rí bídíà tá ń pè ní àdádálẹ̀ ànábì ní kò síbi tí ó darí yàn lọ inú àánú ni kọlọmọjà sọnù ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa al-isti'anatu billahi fi rizq lọ nínú ètò wa òun náà ní ìwà àrànlọ́wọ́ pẹ̀lú ọlọ́run ọba wa èyí tí a gbéyẹ̀wò lénìí òun náà ni ìwárànlọ́wọ́ pẹ̀lú ọlọ́run lérí jíjẹ múmu táǹpé ní arziki gbogbo èèyàn pátá tí ń bẹ nílé ayé arzikú matlabu kulli insan ẹ̀rí arziki kò sẹ́nìkan tí ń bẹ tí ò ní máa wà kódà ọlọ́run ọba wa pa wá láṣẹ ká máa wà nítorí pé pẹ̀lú arziki yìí láàfin gbáyé pẹ̀lú jíjẹ múmu ni láàfin máa gbígbèsè ayé rọrùn arzikú ẹ̀rí arísìkí nínú àwọn nǹkan tí a nídìí ìrànlọ́wọ́ ọlọ́run ọba ń bẹ̀ ẹnìkan ò lè rí kò lè dá afẹ́ láyé yìí àfi pẹ̀lú yọ̀ǹda wájibà tá a bá wá ń wá arísìkí tá ń wá owó tá ń wá káwa náà ká jẹ́ èèyàn láyé káwa náà ká ní dúkìá kọ́nà ọ̀la fún wa tá a lè máa wá ràn lọ́wọ́ pẹ̀lú ẹ̀ tọ́nà fi máa wọ́n ní ni òun náà ni ọlọ́run káwá wá rìsìkì yìí ọ̀ràn àyàn ni torí pé ẹ̀sìn ni ọlọ́run pa wá láṣẹ ipe káwá ràn lọ́wọ́ pẹ̀lú ọlọ́run káwá ràn lọ́wọ́ pẹ̀lú ọlọ́run ọba yìí lérí ẹ̀sìn ni àṣẹni látọ̀dọ̀ ọlọ́run ọ gbọ́dọ̀ mọ́ wàá ràn ọba torí pé rẹ̀ wa lọ́lọ́wọ́ bá fi ń sọ fún wa pé a'udhu billahi minash shaitani rajim wa ìwọ ọlọ́run ọba nìkan ṣoṣo láàmà sìn ọ̀dọ̀ rẹ̀ láàmà wà ràn lọ́wọ́ wá suratul fatiha ayé ilẹ̀ karùn-ún lọ́wà walimadha nasta'inu billahi wahda lirizq kí ló dé tọ́jẹ́ pé ọlọ́run ọba nìkan lágbọ́dọ̀ máa wá ìrànlọ́wọ́ pẹ̀lú rẹ̀ lérí báṣẹ lárísìkì ọlọ́run nìkan ṣoṣo lágbọ́dọ̀ máa gbára lé lérí àrísìkì lágbọ́dọ̀ máa bẹ̀ lè anna rizqa indahu wa mutakaffilun bih ṣe rí àrísìkì táwọn wákàkì kò sí lọ́wọ́ ẹnì kankan nínú tọ́lọ̀ǹda ọwọ́ ọlọ́run ọba àlá nìkan lọ́wà òun nìkan náà sì ní máa ń pèsè rẹ̀ fún ọmọ èèyàn ọlọ́run ọba wa mú arísìkì ó mú un ní iṣẹ́ tó jẹ́ pé ń ṣe nínú àwọn iṣẹ́ rẹ̀ ní kó sọ̀yàn dolówó iṣẹ́ tọ́lọ́run ọba wa ń ṣeun kò sí ẹni tó lè ṣe ma ọlọ́run ọba ń sọ ní Qur'an Karim ọlọ́run ọba ní wa ma min dabbatin fil ard illa ala Allahi rizquha ọlọ́run ọba ní kò sí dáàbà kan kò sí ti ń mí lérí ilẹ̀ ọlọ́run ọba àfikọ́jọ́ pé ọlọ́run ọba òun ló gbé àrísìkì rẹ̀ lọ́wọ́ yóò máa wá fún un lásìkò tó wù eléyìí àrè ní sọ́dọ̀tò Uhud àyà ẹlẹ́ẹ̀kẹfà fíkẹ́hù jẹ́lì kí ni àgbọ́yé àyà tá a kà yín àgbọ́yé tá a gbọ́yé lábẹ́ ẹ̀ ni pé ẹni tí yí fòyàn lárísìkì Allah ni nínú àgbọ́yé tá a tún rí lábẹ́ ayé yìí òun náà ni pé àdábàtú mọ̀rẹ́sù kọ̀tún látẹ̀rùzọ̀k gbogbo ń ti ń jẹ́ dábà tí ń bẹ lérí ni ọlọ́run à ń fún lárísìkí ni ọlọ́run ní sì ń fún kò sí dábà kan tó lè sọ̀yàn di ẹni tí ò ní àrísìkí lọ́wọ́ ayé ẹlẹ́ẹ̀kejì ọlọ́run ọba ní Allahu latifun bi ibadihi ọlọ́run ọba ọba aláàánú ni ọláàánú àwọn ẹrú ẹ̀ yarzuqu man yasha man yasha ẹni tó bá wù ú nìkan ṣoṣo ní ma ń sọ dọlọ́lá ní máa ń sọ dolówó wa huwa al-qawiyyu al-aziz ọba yìí alágbára ni ọba kàyàkàyà ni suratu shura aya 19. fíkìhù dalil ẹ̀rí àgbọ́yé tí ń bẹ lábẹ́ ayàtà kàyí òun náà ni pé ọlọ́run ọba wa Allah òun nìkan ṣoṣo kò lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ní sánmà àtìlẹ̀ tó lè sọ̀yàn dolówó kò sí nǹkan kan téèyàn lè lò tó lè fi lówó ọlọ́run ọba nìkan ní máa ń sọ èèyàn dolówó kò wá sẹ́ni tó tó lè sọ̀yàn dolówó mọ́ lẹ́yìn ọlọ́run ẹni ọlọ́run bá ti fẹ́ ni ẹni tó ọlọ́run ọba ti fẹ́ kò ní lówó àyà ìjọ yẹ wa pé ọlọ́run ọba Allah lọ́ba tí máa ń sọ ẹni ọba wù dolówó ọlọ́run tún sọnù àyà mi ọlọ́run ọba ní. ما يفتح الله للناس من رحمة فلا ممسك لها gbogbo ẹni tọ́lọ́run bá ti ṣínà fún ọmọ èèyàn tọ́lọ́run bá darí àánú sọ́dọ̀ rẹ̀ tó kẹ́ tó sọ́dọ̀ lọ́lá tó sọ́dọ̀ lọ́lá fala mumsika laha ọlọ́run bá ní àánú mi ti ń wá sọ́dọ̀ rẹ̀ ni kò sẹ́nìkan tó lè dá dúró kò sẹ́nìkan tó lè ní kọ́mọ̀ fún un wa ma yumsik ẹni tọ́lọ́run bá ti wá dá tiẹ̀ dúró tọ́lọ́run ò fún fala mursila lahu min ba'dihi ọlọ́run ọba lòun ò rí ní sánmà tilẹ̀ òun ò rí nínú tóun dá tó lè wá mú àdìsíkì náà wá fún un wọ́n wọlé aziz alhakim ọba yìí lọ́ba àkàyà ọba tó gbọ́n ọba tó ní òye suratu fatir aya ẹlẹ́ẹ̀kejì fíkì tẹ̀lé kí ni àgbọ́yé tá ń gbọ́yé lábẹ́ aya tí mo kà yín òun náà ni pé àṣẹ máa lówó ọwọ́ ọlọ́run ọba nìkan ló wà kò sẹ́nìkan tó lè sọ̀yàn dolówó kò sí nǹkan kan téèyàn lè lò tí ó fi máa da fún yàn lábẹ́ sánmà àti lókè ilẹ̀ tí yóò fi wá sọ́ńtọ̀ òun di ọlọ́lá ọlọ́lá nínú tọ́lọ̀ ń dá alisti'anatu bil makhluqi bi rizqi shirkun billahi káwé èèyàn lẹ́yìn ìgbà tọ́lọ́wọ́n bá ti sọ àwọn ọ̀rọ̀ tí a sọ síwájú yìí kọ́ọ̀kan nínú mùsùlùmí kọ́ wá ní ìdí àrísìkì kọ́ wá ní òun ní wàràn lọ́wọ́ pẹ̀lú Allah òun ní pe ọlọ́run òun ní gbára lọ́lọ́run òun ó gbára lé nǹkan kan nínú tọ́lọ̀ ń dání òun ó máa wá ràn lọ́wọ́ pẹ̀lú nǹkan kan nínú tọ́lọ̀ ń dání òun ó máa pè nǹkan kan nínú tọ́lọ̀ ń dá kọ́sọ̀ òun dolówó ẹni bá ń ṣe tí bá ń kírun ẹni ọmọ kírun má kò nírun torí olóòsà iyyaka na'budu wa iyyaka nasta'in ìwọ nìkan láàmà sí ìwọ nìkan ṣoṣo láàmà wà ràn lọ́wọ́ pẹ̀lú rẹ ẹni bá wà ràn lọ́wọ́ pẹ̀lú ntọ́lọ̀ ń dá lérí bí ó ṣe dáa fún bí ó ṣe jẹ́ èèyàn bí ó ṣe lówó lọ́wọ́ ń ṣẹbọ ni àdẹ́lìl ẹ̀rí ni ọlọ́wọ́n bá ní iná lẹ́sìn iná tá àbùdù náà mi ń dún ní láàyè láàyè mílíkù náà lẹ́kùn mọ́rísíkọ̀ ọlọ́wọ́n bá ní gbogbo àwọn nǹkan tẹ́ ń sìn tí gbogbo yín tẹ́ gbára lé tẹ́ gbẹ́mi lé tẹ́ kàkún agbára tẹ́ ní yàtọ̀ sí ọlọ́run láàyè mílíkù náà lẹ́kùn mọ́rísíkọ̀ wọn ò lè fún yín lárísìkí bẹ́ẹ̀ náà ni wọn ò lè sọ yín dolówó wọn ò lè sọ yín dọlọ́lá fábútágù indallahi rizqa ọ̀dọ̀ ọlọ́run ọba tó da yín tárísìkì ń bẹ lọ́wọ́ rẹ̀ ní ẹwà rìsìkì lọ ẹ má dara yín láàmú wá abudu ẹ sì máa sìn ẹ má jà ó gbé yín kúrò nínú ìjọsìn rẹ̀ wáṣukuru rẹ̀ kẹsì máa dúpẹ́ fún ilayhi turja'un ọpẹ́ ọya ọ̀dọ̀ rẹ̀ lẹ́ padà sí suratul ankabut aya seventeen láti aya yìí. Aya yìí jẹ́ yé wa pé lẹ́yìn ọlọ́run kò sẹ́ni ó lè fún yàrá àdìsí kìmá ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ àgbọ́yé nínú àyà taka yìí òun náà ni pé gbogbo ẹni tí ń bá ń wá àdìsíkì lọ́dọ̀ kankan nínú tọ́lọ̀ ń dá onítọ̀hún ti di olóòṣà ó ti di ẹlẹ́bọ ìbá máa kírun ìbá máa lọ Mákà ìbá máa gbààwẹ̀ ìbá máa ṣàdúrà ẹlòmíràn máa yóò tó máa wárà المسلمون في بلاد يوروبا يطلبون الرزق من المعبودات والمخلوقات ẹ̀rẹ́ àwọn mùsùlùmí nílẹ̀ yorùbá lẹ́nì ọ̀pọ̀lọpọ̀ wa kàn jẹ́ mùsùlùmí olóòkọ ni lábala isti'ana ìwárànlọ́wọ́ pẹ̀lú ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ wa àǹdẹ̀lóòsà àǹdẹ̀lẹ́bọ̀ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lẹ́nì ibi tó ń máa ń wá ọlá tiẹ̀ sí onílọ̀dà àwọn àlìjànú yóò máa wá ọ̀fọ̀ yóò máa pe èṣù yóò máa pe àwọn ohun tóun náà mọ̀ túmẹ̀ nígbà míì yóò máa pa àwọn èèyàn yóò máa pa àwọn ìyá ẹ̀ ẹ̀yin ìyá àwọn o ẹ̀yin ìyá àwọn o ẹ̀yin lẹ́wà ń bí báyìí o ẹjọ́ náà là fún wọn ẹ̀mú rẹ wá